بسم الله الحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله الحمد لله عدد خلقه الحمد لله رضا نفسه الحمد لله زينة عرشه والحمد لله مداد كلماته اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته تروى عمدة الأحكام من كلام خير الأنام للإمام الحافظ بن الغني بن عبد الواحد المقدسي عليه رحمة الله tíra wa yìí òun náà ni tẹ̀síwájú ó ti máa wáyé lórí ẹ̀ kìtáàbù sọ̀lá àkòrí ńláńlá tí ń sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ tó rò pọ̀ mọ́ àsọ̀lá wákàtí márùn-ún àtàwọn ẹ̀tọ́ wà ní abẹ́ ibi tí adé òun náà ní báàbù al-imama àkòrí yìí náà ni ọ̀rọ̀ tó ń jẹyọ lábẹ́ kìtàbù sọ́lá láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Hadithi ẹlẹ́ẹ̀kẹrin mo náà ní adéńbẹ́ nínú àwọn hadithi méje tó wà lábẹ́ báàbò yìí. Hadithi ẹlẹ́ẹ̀karùn lábẹ́ àbí ẹlẹ́ẹ̀kẹrin náà ẹlẹ́ẹ̀kẹrin lábẹ́ báàbù al-imama gbogbo tó ní ṣe pẹ̀lú ìmáàmù àtàwọn jàmá àǹbẹ̀lẹ́yìn ìmáàmù. Àkòrí tí a sọ yìí òun náà ni hadisi yìí tún wá lábẹ́ olùmọ́wá ní wàhání abdullahi ibn yazid al-khatmi al-ansari ta'ala anhu. قال حدثني البراء وهو غير كذوب قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده لم يحمي أحد منا ظهرا حتى يقع رسول الله صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده حديثي أن تبعوا أناني عبد الله بن يزيد الخطمي الأنصاري أني البراء بن عازي وقنع وسعدي تبع جمعي أني قال حدثني البراء براء òun ló sọ àdìsí fún mi wọn ni wọn hùwà ọ̀rọ̀ ìrù kàlù kì í sì ṣe onírọ́ ìyẹn gbólóhùn yìí a lè pè ní nígbàdí àtàkìtì bí ẹni bọ́ wá kan ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ni ṣùgbọ́n àwọn sábẹ́ ànábì wọn ò nídìí bùkátà kẹ́nìkan tó máa sọ pé wọn ò nídìí tẹ́síà kẹ́nìkan máa fọ̀ wọ́n mọ́ ìpè à wọ́n sòkùrọ́ olódodo ni wọ́n ẹni fọkàtà ni wọ́n eléyìí mọ̀tòwéyò àna àtẹ́síyà àni sọ̀hábà olúwa ó ti fọ̀ wọ́n mọ́ fún ara rẹ̀ alukur'ani ti fọ̀ wọ́n mọ́ irú gbólóhùn báyìí tàbá nínú hadith bẹ́ẹ̀ náà ni àwọn gbólóhùn kan tó wá nígbà táwọn sàádé tó máa fẹ́ ròyìn àdínẹ́gbẹ̀ngbà ni àdìsàn àbí òrẹ́rà rọ́bì ọlọ́ọ̀tàrà ni tó ní àdẹ́sà ní kọ̀lílì wàhùwà sọ́ọ́dẹ́kù wọ́lmọ̀sídò bẹ́ẹ̀ náà ni abdullahi ibn mas'ud rọ́bì ọlọ́ọ̀tàrà ni tó ní sàmìtì rasulallah sallallahu alayhi wa sallam wàhùwà sọ́ọ́dẹ́kù wọ́lmọ̀sílò gbólóhùn méjèèjì èèyàn nídìí ẹ̀ ṣùgbọ́n àwọn sàádé wọ́n sọ̀rọ̀ yìí abdullahi ibn mas'ud abu huraira matakaro yan nabi wọn lòun sì ní olódodo tíyẹn sì gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ lódodo ìròyìn yìí kì í ṣe pé wọ́n fi ń fọ ànábì mọ́ torí pé lẹ́bù oṣẹ́lá muhammad ojú bẹ́ẹ̀ lọ ẹnìkan ò ní kò nídìí kẹ́nìkan ẹ̀sẹ̀ fọ ànábì mọ́ kó tó di pé èèyàn mọ̀ wípé ẹ̀mí mímọ́ ni níbi ọ̀rọ̀ níbi ṣíṣe níbi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. irú ẹ̀ náà lélẹ́ ìjọ Al-Bara ọ̀kan náà àwọn sàábé tó dájú ni ẹni tó gba hadisi wá lọ́dọ̀ rẹ̀ tábíyí ó ní wàhúwà ọ̀rọ̀ ìhù kàdù kìí ṣe sókòrọ̀ èèyàn ọ̀rọ̀ yìí yọmọ wá bíbà tí wọn kan ọ̀rọ̀ mọ́lẹ̀ yìí torí pé àwọn sàbí ànábì olúwa ti fọ̀ wọ́n mọ́ òjíṣẹ́ ńlá Muhammad ti fọ̀ wọ́n mọ́ so bọ́lá má sì ti fọ̀ yẹn mọ́ sànábì ti fọ̀ yẹn mọ́ wọn ò nídìí àfọ̀mọ́ ẹnìkankan mọ́ ẹ̀yìn ẹnìkankan wọn ò nídìí mọ́ àwọn tí wọ́n nídìí eléyìí òun náà ní generation tó wá lẹ́yìn àwọn sọ̀hábà ṣùgbọ́n bí eléyìí ibi tí yóò gbé ka òun náà ní ibi tá a tọ́ka sí yìí nígbà tí nǹkan bá káyàn lágbè aláwọn eléyìí kò sí ẹ lè tírèsì rọ nínú ọ̀rọ̀ wọn bó ṣe wù kó jẹ bíbí àkàmọlẹ ọ̀rọ̀ ni kọọlì wọn ni bàrà ibn azib al-awsi al-ansari ọ̀kan náà sàbí ànábì ọmọ madina ni òun ló wá sọ gbólóhùn yìí ó ní kára rasulillah sallallahu alayhi wa sallam idha qala sami allahu liman hamida onítànàbí bá sọ pé sẹ́mi Allahu liman hamida gẹ́gẹ́ bí imam tó léèjì lam yahni ahadu minna zahara ẹnìkan kan wà ní ti tẹ̀ báyìí fún ń tẹ̀lé ànábì hatta yaqa rasulullah sallallahu alayhi wa sallam sajida títí tó ń ṣe ọlọ́run ó fi forí kalẹ̀ báyìí ẹnìkan kan yìí tẹ̀ ikú kọ́ máa tẹ̀lé ànábì straight àbí kó jẹ́ pé kí n sọ́bà náà sì ń lọlẹ̀ rárá wọ́n ó fara balẹ̀ débi pé ó dìgbà tó ń ṣe ọlọ́run bá forí kanlẹ̀ báyìí kó tó di pé yẹn ti ẹ̀ bẹ́ǹdì fún un lọ́ọ́ forí kanlẹ̀ fún mọ́ nàpàrọ̀ sojú dàgbàdà lẹ́yìn ìgbà wọn ni gbogbo wa náà tó wá forí kanlẹ̀ gbogbo eléyìí ń ṣàlàyé bó ṣe ṣe ọ̀ràn yẹn àwọn tó jẹ́ màmúmú àwọn mọ̀tàmún àwọn tí wọ́n ń tẹ̀lé ìmáàmù lẹ́yìn bó ti yẹ kí wọ́n máa kọ́ṣe ìmáàmù. sáde yìí ní gbogbo àwọn lẹ́yìn ànábì àwọn òní ti tẹ̀ tàbí bá ní sẹ́mi aláàbùmọ̀lẹ́ àbí ẹni pé tó bá dìde níbi òkú ọ̀ǹtì ìgbà táwọn bá rí pàdé náà di forí kalẹ̀ kiri pé tí máa ń lọ wọ́n ń tẹ̀lé kọ́ wọ́n ní sùúrù kó ṣe ọlọ́wọ́n bó forí kalẹ̀ báyìí kó tó di wípé wọ́n forí kalẹ̀ ní àwọn ẹ̀kọ́ tí a kọ́ níbi hadithi òun náà ni báwo lèèyàn ṣe tẹ̀lé imam tó bá lead bó lèèyàn ṣe tẹ̀lé imam iṣẹ́ gbọ́dọ̀ yóò dé orígun míì tó kàn kó tó di pé àwọn tó wà lẹ́yìn rẹ̀ ó máa tẹ̀lé gẹ́gẹ́ bí àwọn àkíyèsí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ jàmáà tó wà lẹ́yìn imam àṣìṣe pọ̀ níbi eléyìí kódà lórí ọ̀rọ̀ ti òkú tí wọ́n ń sọ yìí bẹ́ẹ̀ lórí àwọn nǹkan míì náà gbólóhùn ìmáàmù tá à ń gbọ́ yẹn kì í ṣe pé tá a bá ti gbọ́ immediately náà ni ká sì máa kó sí next step next orígun tó kàn rárá èyí jẹ́ kí ìmáàmù òwì tán tó bá ní Allahu akbar kì í ṣe pé immediately tí ń ṣe Allahu akbar yẹn náà lèyìn ó sì máa rush èyàn sì máa tẹ̀lé èyí jọ wí tán torí pé wíwí tán yẹn ló fi jẹ́ pé ìmáàmù náà gbọ́dọ̀ máa bó o ní òun gbáwó lòun ò wí gbólóhùn yìí torí pé gbogbo ẹ̀ kò fi ní kó bá wọn máa mú mú àwọn tó wà lẹ́yìn rẹ̀ látara kíkọ́ ṣe. ìforíkálẹ̀ ni bara ibn azib ó ní àwọn yìí ẹnìkan ò ní ti tẹ̀ báyìí tó túmọ̀ sí pé ẹ̀kọ́ tó ń ṣe ọlọ́run ọba kọ́ wọn nìyẹn. anábìsí máa alayhi salatu wa salam wọn làwọn lẹ́yìn ànábì náà làwọn wà o ó ti gbà tó bá forí kalẹ̀ báyìí kó tó di pé àwọn tiẹ̀ bẹ̀rẹ̀ àtọ́ọ̀lù káwọn tó lè bà ní orí ìforí kalẹ̀ ó ṣeé ṣe káwọn àròyé kan fẹ́ wáyé lórí ọ̀rọ̀ yìí látara ààyè tó pọ̀ níbi ìṣesí ọ̀pọ̀lọpọ̀ sọ́lá ẹlòmíràn ní tí wọ́n bá ní sùúrù nígbà táwọn bá ti wo kí mọ́mù forí kalẹ̀ tán táwọn bá fẹ́ lọ bàbá yìí ó ti dìde ibi àìfarabalẹ̀ ìwé eléyìí pọ̀ àbíọ̀bà allah kó má ṣàṣàtúnṣe wa. àsọlá ọ̀rọ̀ irun ó tóbi ju bá a ṣe ń fojú wò lọ ìfarabalẹ̀ lórí irun ti sùn kẹ́lẹ́ irú ìmáàmù tó forí kalẹ̀ táwọn jàmọ́ ń dúró ìkókó forí kalẹ̀ gbàtà àwọn fi láwọn ń lọ káwọn lọ bàbá yìí òun ti tún ṣe Allahu akbar subhanallah tó padà lédi àwọn jàmọ́ ìgbà ẹ̀yà ìjẹ̀lẹ̀ ọba torí pé kí ni nísìnyí ní òdìdè yìí so mẹ́lòmíì bọ́lá wọn bá ṣe kẹ́ ẹlòmíì kó máa kí jàmọ́ àtò ọ̀pọ̀lọpọ̀ àwọn àìmọ̀ wọ́n ti wọ́n afkadu alànàásì sọ́dáàtà hàn wọ́n bá wọ́n bá torípẹ́lòmíì òjò kókó sóra àbí sífàtù sọ́dáàtì nàbí ìsọ̀sọ̀dà ẹ̀kọ́ nu mọ́sálásí àbáwọn èèyàn ń ṣàlàyé náà ẹlòmíì tẹ wulẹ̀ gbọ́ gbogbo tá à ń sọ yìí gan kò gbọ́ rí ó lẹ́yìn kó lọ mọ́sálásí kó lọ kéjì àbá ìmáàmù náà ni ó sì kírun lẹ́yìn rẹ̀ ìmáàmù yẹn ló sì bìlíìbù pé ẹbí ah, náà fi yàn ní ìmáàmù bó ti yẹ ká kì náà ni bí ó ṣe wá mọ́ ẹlòmíì láàyè ọdún mẹ́wàá ogún ọdún nígbà míì abíjù bẹ́ẹ̀ lọ ó sì wá sẹ́yìn ọmọ ní símọ́ ẹ̀jẹ̀ ń kírun ẹ wá bí pé ọ̀sẹ̀sẹ̀ tàbí ọ̀sẹ̀sẹ̀ àníṣọ́jọ́ ìwọ̀n òjíṣẹ́ ńlá Muhammad ṣẹ̀ṣẹ̀ kọ́ gbolo ti kọ́ ta ló sàlàyé bẹ́ẹ̀ fọ́ ààyè yìí pọ̀ gan òfìjẹ́ pé ńgbà míì ẹ bá ti sọ ọrọ ọ̀rọ̀ tá à ń sọ yìí tí màá mú tó forí kan rẹ̀ lónìí ti délẹ̀ torí pé sọ pé aláhùn aláhùn òun ti lọ àti lọ gbogbo eléyìí wákàtí tàǹkì musa ṣàtúnṣe wa. àdìsí mi tó tẹ̀lé bóyá ká bẹ̀rẹ̀ níwọ̀nba lórí ẹ̀ àlàyé ọmọ wa تتمة إن شاء الله تعالى في الأسبوع القادم عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا أمن الإمام فأمنوا فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه مسألة إليه حديث تتلي anabi sallallahu alaihi wasallam nígbà tí fàbí òrera anabi ní ìlà amẹ́nẹ́ ìmọ̀ tí màmú bá ti àmì fa aminu kẹ́yìn náà ti àmì fa inna man wafaqata minhu ta'min al-malaika ẹn tí ìmọ̀ àmì rẹ̀ bá ṣe déédéé àmì àwọn màláìka ghufira lahu ma taqaddama min dhanbi gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹ̀ síwájú. Si olúwa yóò ṣe àforíjì fún àwọn ọ̀rọ̀ nípa masáìl tó ní ṣe pẹ̀lú ayáni inshallah ta'ala apostpone nínú àwọn àkíyèsí ọba bá àkọ́ràn wa létí òun náà ni ayáni tí màmú máa ń ṣe ìgbà wo ni ẹ rí i pé àmì ìmáàmù tá a mọ̀ pé ìmáàmù ṣe àmì òun náà nígbà tó bá jẹ́ pé àwọn sọ̀làwátì tá à ń kéwú sókè níbẹ̀ if not tó ẹ pé zuri asili ni àníbọ́ àmì imam ṣùgbọ́n àmì sábà lérò nínú hadithi òun náà ni ìdá fi salawati jahriya fi salati jahriya ó fi salawati aljahriya àwọn èyí tá a ké sókè gẹ́gẹ́ bí fajiri maghribi àti isha ẹlẹ́ẹ̀kejì ìdájọ́ kí mọ́mú ọ̀sọ́ àmì ìjẹ́ sókè kí mọ́mú àtàwọn jàmáà náà ọ̀rọ̀ yìí náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ níwọ̀nba lọ́dọ̀ àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àyínà ni òun oúnjẹ ní ṣe á ní wọ́n kàn ti wá làbọ̀ọ́lì ẹ̀yọ́ máa ṣe ti pé àwọn màmúù àwọn màmú àwọn tẹ̀mún àwọn nìkan máa ṣe á ní àwọn náà ní á ní òun òwúlẹ̀ ní ṣe ìjọ lẹ́tọ̀ kí láti ṣe tó wà lórí ọ̀rọ̀ yìí inṣàlá pàṣẹ ṣiṣẹ́ lẹ́yìn náà ẹlẹ́tẹ̀ẹ́ta nínú àwọn àkéèsì òun náà ni ìgbà wo gan ni àwọn tí wọ́n wà lẹ́yìn oṣù àmì ẹ̀rí pé ọ̀rọ̀ yìí náà àwọn akéèsì máa wà lórí ẹ̀ ibi pé jama mi yóò ní sùúrù tí wọ́n mọ̀ sí àmì ti ẹ̀ka ni ẹgbọ̀n kan ló fi pé àmì mi ẹ̀ka ìdí àmì yóò wá sẹ́yìn wọn kà ní àmì lẹ́yìn ìgbà tí gbogbo àwọn yẹn bá ti ṣe àmì tán ìjọ yẹ kí tani àmì àwọn jama kọ papọ̀ mọ́ àmì ìmáàmù ni àbí kó wá lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bá di ṣèṣe gbé wáyé ìdá amẹ́nẹ́lì ìmáàmù fa ẹ́mìnù tí máàmù bá ti áání nìkẹ́ ìdá tó ṣe áání. Hadith mi tó wá hadith Abi Hurairah inda al-Imam Malik wal-Bukhari wa Muslim wa jama'a min min min min ulama'i as-sunnah tí wọ́n ní anábì ní ìdá qala ghayri al-maghdubi wala dhalin faqulu amin tẹ́bá ti gbọ́ tí màmú bá ṣe wala dhalin òun ni kí a tó ṣe àmín ọ̀rọ̀ méjèèjì inṣàlá ta'ala báwo la ṣe fẹ́ àwọn pọ̀ sódìgbà tí màmú bá ṣe àmín tán ni àbí àmín tàwọn jàmáà yọ papọ̀ mọ́ àmín ti imam bọ́nà bákanáà gbólóhùn àmì bóòlù tiẹ̀ káwì ọ̀nà méjì tá a lè gbé kíyàn ní àmì àti kó ní àmì tíyàn fagun báyìí méjèèjì náà ni ó wà àbí ìtọ́ dájú ní aláfàgùn àmì àwọn àṣìṣe kan náà wà ń bẹ́ẹ̀ lé àwọn ọmọ kéékèèké ni máa ń ṣe púpọ̀ ṣùgbọ́n àgbàlagbà mi náà ń kó sí àṣìṣe yìí tí wọn bá ti ń ṣe kọ́lá ìmọ̀mù mi ò ní ìṣìwọ́lá tó lé tán ẹlẹ́mi ò ti yanu kalẹ̀ báyìí ní ìrètí kọ́lá rẹ̀ wàhálà bọ́ọ̀lì ìmọ̀mù ní ìṣìwọ́lá bọ́ọ̀lì nǹkan yọkàn bẹ̀rẹ̀ àmì tiẹ̀ ni àwọn kéèké ní máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n gbàràgbà mí a máa ń kó ṣe torí pé nǹkan wọn kéèké ń retí nù àwọn apariwo wàhálà bọ́ọ̀lì àmì tó ìgbà pé káwọn retí káwọn tiẹ̀ dá sí tí à ń ṣe àwọn ọmọ kékeré ni gbàgbàlagbà míì náà wọn kó sàṣìṣe bẹ́ẹ̀ bó ṣe jẹ́ pé súnà ni kí yartajju al-masjid òun ilẹ̀ nínú àṣàrò àwọn sọ̀hábà pé láyé ànábì sàṣàlà sànà ìbá ni wà lọ bọ́ọ̀lì àwọn màmúmú àwọn tẹ̀mú òun ó ṣe á ní hatta yartajja al-masjid mọ́ṣáṣí ó tìtì báyìí yẹn ni pé tàmínú yẹn àtòrí tí ń bẹ́ńbẹ́ kanabi sàlá ni máa hasadatukum yahud máa hasadatukum fìtàní òfìlìkìbìlà àti gbogbo àwọn ààyè tí àwọn yahudi àwọn ahlul kitab inú máa ń bí wọn ọkàn wọn máa ń kọ ìsì máa ń dọ̀tí máa ń gba ọgbẹ́ ká má gbọ́ táwọn mùsùlùmí ṣe áámi ló ń sáláṣí tí gbogbo ẹ̀ ṣe máa ṣe áámi yẹn àtàwọn. ìdánilẹ́ àwọn àkíyèsí kọ̀ọ̀kan míì tó ní تأمين إن شاء الله تعالى يتأجل إلى الأسبوع القادم نسأل الله تعالى nasallallahu ta'ala علما نافعا ورزقا طيبا وأمدا متقبلا اللهم إن نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين واحفظنا بالإسلام راقدين ولا تشمت بنا أعداء ولا حاسدين ẹlẹ́kùn afẹ́pẹ́ àkíyèsí lẹ́ẹ̀kan sí wọ́n lẹ́kọ̀ọ́ kan náà ní àkíyèsí máa wá lórí ọ̀rọ̀ yìí àwa tá à mú fóònù wa sí mọ́sálásí ẹ̀jọ̀ nítorí ọlọ́run ẹ máa pa fóònù táwa ti fẹ́ charge àti kẹgbẹ́ sí silent àmọ́ ẹni tó tan fóònù lápá kan mẹ́rin gbogbo rákà lákọ̀ọ́kọ́ wọn ò já gbọ̀n kankan kìíní ẹ̀ kàn ń ṣe àmọ́ bóyá láàmú níbi gbọ́ngànàgbọ́ngànàgbọ́ngànà kájọ̀ nítorí ọlọ́run ìnira là ń kó báwọn èèyàn báyìí lórí sọ́dà ọlọ́run bá ní innal ladhina yu'dhuna al-mu'minina wal-mu'minati bighayri ma iktasabu faqad ihtamalu bùhùtánà wa isma mùbìnà gbogbo ẹni tí máa ń ní mùsùlùmí lára wàláhì mọ́tàpá àná nùtàdé ààrẹ mi fọ́lò nǹkan tí màmú ń gbọ́ tí ń kà wàhádà àríyàtọ̀ náà àbúrò náà kàtó wá sùn àmàláìka shaitan gbogbo magana àwọn àyè tí ọ̀rẹ́ kí n àti gbọ́ tó burú jù òun náà kí n máa gbọ́ ní mọ́sálásí gbogbo ẹ̀rọ alágbèéká yìí kájọ̀n torí ọlọ ọmọ gbàgbéra débi pé àwọn àwọn la chájì fóònù àwọn àfi fóònù lẹ aláàmù ní àbí kọ́ọ̀lì náà ní gbàgẹ́dẹ́gbàgẹ́dẹ́ yìí àbí olúwa kó má ṣàforíjì fún wa ẹjọ́ torí ọlọ ẹjọ́ ṣàtúnṣe lórí gbogbo àwọn kaba yìí wal ilmu inda Allah sallallahu wa sallam wa baraka ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi ajma'in subhanaka أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته